àgúnmọ́lá o ọlẹ́dẹ̀gbọ́ ẹ̀rí lójú ogun ọwọ́ kẹ̀ǹbẹ̀ rédí ìjà ó ṣe bí eré Ògúnmọ́lá ṣe bí eré ó di Báṣọ̀run ó ṣe bí eré. ṣe bí eré ògùn mọ́ra ṣe bí eré òdìgbà ó ṣe bí eré ògùn mọ́ra. rí lọ́jọ́ ogun ọwọ́ kẹ̀ǹbẹ̀rẹ̀ dé ìjà ó ṣe bí eré ogun mọ́lá ṣe bí eré òbí bá ṣòro ṣe bí eré ogun mọ́lá ṣe bí eré òbí bá ogun mọ́lá o olódògbò kẹ̀rí lójú ogun àbàtà kan kẹ̀ gbẹ̀tán ó délé tó fi bàbá fọ́ ní bàbá àṣẹ ńlá ọmọ gbọ̀ngbọ̀n ògúnmọ́lá o ògbà kó olójú ta jẹrò láyà àkàlẹ́ bí ará àpótì ògúnmọ́lá òbèṣù kò bẹ̀gbà ó fa jẹrò lábájá ti ìlàmì lágbàdá akọkọlùkọ ẹbọ tí pa fún lẹ́rìn ọ̀pọ̀lọpọ̀ òjò tí lẹ́kún wọlé kẹrì kẹrì kẹrì òkèlè àkọ́bù tí rọ̀ kankan dí ìnàjú ẹkùn tí dẹ́ gòkè rí lójú ogun ọwọ́ kẹ̀mbẹ́. ó ní orí ọmọ àyà òkè àṣàbí aládélẹ̀yẹ ìgbárí ogun ikú kò pàtẹ́rẹ́ ọkọ̀ ajísọmọ àti ìbásúnàsọ ọba wa nílẹ̀ èkó ẹlẹ́wẹ̀lẹ̀ èjì ọ̀bọ̀rọ̀ bíi fúlàní lógun mọ́tẹ̀ òǹlù ńlá bàbá adéwálé ó tó bí àyílà ẹlẹ́wẹ̀lẹ̀ àti báyìírọ̀ ọ̀run jòjòmọ́ lè wà. ọ̀láyà ni màá lè ṣe ọkọ. Hmm. ọ̀yọ́mọ̀wé ọ̀yọ́mọkọ ọmọ irin gbogbo ọ̀rọ̀ gbàgbé ọmọ àtúnisàn ọmọ arúkú ọ̀yọ́ lọ́mọ arúkú ọmọ arúkú wọjà mọ́ta ọmọ arúkú wọjà mọ́ lówó lórí òkúta ẹgbẹ́ dọ́jà tí ò tà. òkú tẹ́ ẹ gbé dọ́jà tí ò lówó lórí òkú ọ̀hún lẹ dáṣọ fún tá à ń pè léégún lọ́yọ̀ọ́ lé àfòkú gbáyé afálàyé wọ̀sà ọ̀lẹ́ kúkúrú lọ́sàn gbọ̀ọ̀rọ̀ lóru ọmọ irin tó lódú tó ń fẹnu túṣu jẹ kò sóhun tó dùn lọ́yọ̀ọ́ bíi ká jí kára ó le kókóókó. ọba mẹ́wàá ìgbà mẹ́wàá ni ọ̀rànmíyàn ló kọ́kọ́ jọba lọ́yọ̀ọ́ lẹ́yìn tọ́rànmíyàn jọba àjàká òkò jẹ lẹ́yìn àjàká òkò aláàfin ṣàngó òun náà tó jọba ìjà alára níyàn jálùmọ̀ bí àfọ̀n ọkọ ya àjàká òkò tún padà ó ó wáá di lẹ́ẹ̀mejì kájà ká jọba lẹ́yìn èyí àgànjú jẹ àgànjú jẹ tán kórì tẹ̀lé olúgbògì òfìràn eégún mojú ọ̀rọ̀ òpọ̀tọ̀ ajíbóyèdé ọba ọ̀yọ́ ní í ṣe aláàfin ajíbóyèdé kúrò aláàfin abipá jẹ lẹ́yìn èyí olúodò olúodò aláàfin táòsín sí bàrà. Si gbogbo orí oyè ọ̀daràn wú òun náà sì tó jọba lẹ́yìn èyí aláàfin kànran òun gbapò aláàfin kànran lọ tán aláàfin jáyìn aláàfin ayíbí ọ̀ṣíyàngò òjìgí gbáru amúnuwáyé oníṣílé lábísí gbogbo wọn náà ná kúkú jọba lọ́yọ̀ọ́ lábísí papòdà tán aláàfin àwọn bíi ojú sípò. Si àgbolo ajé sì tún tẹ̀lé aláàfin mọ̀jẹ̀ ó gbé àbíọdún àólẹ̀ abẹ́bò mọ̀kùmọ̀jò tú àtàláàfin àmọ̀dò láyé aláàfin olúewu ló gbìyànjú àti gba yorùbá lọ́wọ́ fúlàní nínú ìlú ìlọrin èyí ló mógun elédùwẹ̀ wáyé. níbi tó lúyọ̀lé àtìbà ti kún inú tí wọ́n ti wá di ọ̀rẹ́ ìmùlẹ̀ àti akíkanjú lójú ogun ojú ogun yìí ni wọ́n wà tí pàdé fi wáyé. Yorùbá ti ìmọ̀ ṣọ̀kan àṣàbẹ̀ èdè tí ẹ̀ lódìdí. ẹ wọlé ẹ sáré jagun adá ńlá abẹ́ẹ̀kú dídí àgbàrá òjò tí légún wọ̀gbàlẹ̀ kí ló dé ogún lé ẹ̀sọ́ òsì gbọ́dọ̀ ságun. bẹ́ẹ̀ ni àmọ́ tó gẹ́ ẹ̀ ọ̀wà tó lálùbàtà ìdárin àtìbà ó tó gẹ́ ìwọ ní ta ń pẹ́pẹ́ yẹ ó gbìjà ẹ̀yìn mọ́ ẹ̀dúró náà kí ni mo gbólóhùn jẹ tí ń ní ìsọmọ mi ń bá dé kú àbí kí ni mo bó ń fàtọ̀pọ̀ tí wọ́n mọ̀ sọmọ mi ń gbé fáwọlé oòdùà ẹ bá ń gbóṣe bá ń gbóṣe ẹgbẹ́ o. ìwọ̀n ni ẹ ká gbá gbóṣe olóṣè mọ́ o ẹ fún olóṣè kó gbóṣe ìwọ̀n bí ó gbé wúwo hmm. ìyá tá a jẹ wọ̀nyí tó rẹ yé mi àmọ́ èébú àlọ́ ni abọ́ ń ta náà bàbá ní ní òbò tó bá ti pọ̀ mẹ́rù abùkù àwa mẹ́tẹ̀ẹ̀ta yìí ẹ wo àṣà ewu ń bẹ ẹyẹ bàbá dáwèrè dókun yẹn yóò bàgbóró jẹ ọbàjẹ́ kó mi ẹjẹ́ ọbàjẹ́ bẹ́ẹ̀ kí ọmọ ẹranko ọbàjẹ́ tọmọdé yìí dùn. ọbàjẹ́ ẹnu náà kí láǹfààní orógbó apákọ̀ láwẹ́ àtúntò ẹnu kájẹ́ ó tó ǹjẹ́ omi ẹ̀bà ẹ̀ ní ọlọ́mọ ìyá àwọn ni kí ni wà mẹ́ ẹ̀yin àbẹ̀yàn bá ń rù ọ́ yìí ọmọ tán fara ṣe ìjó tájò ń gbangba dára àdúgbò fìyàn ṣẹ̀ṣin ẹ̀ ṣe jẹ́ apọ̀mọ ẹni kọ̀rọ̀ kájò hàn ṣáwa ò lè dáná ọ̀hún rò ní. ìjó hmm. ah, àjùbà làníran àdá tó mú ìjó ogun bá burú làníran àwọn alágídí ọmọ ẹ wo bílú Ọ̀yọ́ bá ń dùn tọyọ tòrò tí ìjàngbọ̀n ò sí wọn ìrántí irú àwa wọ̀nyí odijọ́ ogun bá gbọ̀nà ẹ̀bùrú wọlé Ọ̀yọ́ ìgbà náà wọ́n máa rántí àtìgbà rántí Olúyọ̀lé òun kúrun mi. ẹ àmọ́ síbẹ̀síbẹ̀ ọlọ́mọ ni wọ́n máa ránṣẹ́ dé tòrutòru o ó wá pẹ́ ni ó yá ni ìkọ̀ọ̀kan náà wa ẹ̀ náà lọ tọ́ sí ipò kọ̀ọ̀kan lóde ọ̀yọ́ yìí àmọ́ síbẹ̀ àròyé ọ̀kágbọ́n afẹ́fẹ́ ní gbé e lọ kí lọ́nà àbáyọ. kò sí ṣíṣe kò sáì ṣe àwa tá a dúró yìí ó dún ní so nígbàwọ́ orí gògóńgò ní so nígbàwọ́ ọ̀nà fún àtàpàkò ní so lókìmí ìka olókìmí ìlú ni à òpó kan la jẹ́ nílẹ̀ ọmọ Odùduwà. o ṣeun ikọ́ gbọ́dọ̀ torí wa jẹ̀lú èrò gbọ́dọ̀ torí wa ràlú àfi ká ṣera wa lóṣùṣù ọwọ́ kérò wa ó lè pé. ẹ ṣeun kàn mí ọmọ ọmọ sọ ò ní sọ tán ọsọ kù ojúmọ́ ọmọ wa rí ọ̀làlẹ̀ ọmọ. ọmọ olúwa ẹ má dalẹ̀ dalẹ̀ balẹ̀ ẹni tó dalẹ̀ abalẹ̀ lọ. báyìí lè sùúrù ọ̀rọ̀ yìí pàdídà tó ń lajá bí eré bí eré olórí ogun bógun lọ bí eré bí ìnàjú olúwewu ó bógun elédùwẹ́ lọ. báyìí láti bà báyìí ló ṣe jẹ aláàfin Ọ̀yọ́. tí olúyọ̀lé sì jẹba nílùú Ìbàdàn wá fún Kúrúnmí Láàrẹ Ọ̀nà Kakanfò. báyìí láwọn mẹ́tẹ̀ẹ̀ta wọ́n ṣe parapọ̀ tí wọ́n bá gbèsè ayé wọn lọ rèé o. àdùkẹ́. ó bàbá. ǹgbà tọ́ bá ti fẹ́ mọ̀ lò ó bu díẹ̀ nu ọ̀sẹ̀ tí ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ń ó fi sàtẹ̀lẹ́wọ́ rẹ̀ ó wàá bomi sí i ó máa fi fọwọ́ ọmọ pé isan ló ní wọ́n san mi láṣọ tèmi. isan ló ní kẹ́ ẹ san mi láṣọ tèmi. ọ̀wọ̀ ló ní wọ́n wẹ̀ mí lẹ́wù tèmi lónìí. ọ̀wọ̀ ló ní kẹ́ ẹ wá fẹ́ wù tèmi wọ̀ mí lónìí. ibi tó pọ̀tọ̀ bá dá ọjà sí. ibi tí ọ̀pọ̀tọ̀ bá dá ọjà sí. ibẹ̀ lẹyẹ kó ti bá a ná. ibẹ̀ ni gbogbo ẹyẹ kó ti ń bá a ná. tọmọdé tàgbà tọkùnrin tóbìnrin tọmọdé tàgbà tọkùnrin tóbìnrin. ẹ wá máa bá mi nájà tèmi lónìí o. ẹ máa wá bọ́ nájà tèmi lónìí o. lẹ́yìn èyí ń kọ́ bàbá. <laughs> jìngbìn ní

ekwu daru ọ dị afọ kọlaja ògbúrò ògúngún ń ké sí. ẹ mọ òwe mọ òwe ẹsọ ẹsọ ẹsọ ẹsọ ẹsọ ah, ah. ah ogun ti kú lọ́rọ̀ ẹ̀ ní abálóde ah orí tá a kúnlékún ah ogun lákà o ègbè lẹ́yìn ẹni à ń dá lóró ìyá kan ní ìrìn asọ̀bọ̀sọ̀bọ̀ òrìṣà ṣe ni ògbèmí onídà ò lé o má jẹ́ kí onídà yẹ o ológun ló mọ̀nà aṣọ àdá òrìṣà gbèmí níjà ni o onídà ò lé ẹjẹ mọ olúwọ̀rọ̀ ẹni bá gbé tògún báwo ìyá ìfẹ́ nu ẹ̀wù sùn jẹ ni. adúpẹ́ ah. adúpẹ́ pé ẹni tá a ṣe lóore lọ́nà ẹgbẹ̀fà tí ò dúpẹ́. ọ̀rẹ́ mi èèdì ní egbèje ni àwa tó a dúpẹ́ oore a dúpẹ́ gbogbo tó fún wa pátá. pé ọjà bọ́lọ́ọ̀gùn ti pè é. ẹ àfi bí idán. pé ọwọ́ bá àwọn ọ̀tá lógun jìnnà. ọwọ́ ò ní mọ̀ bó ṣé lójú náà lè wùrà wùrun ni sọ ti ẹ̀rí ta yẹ tán àfi bíi pé ìlú Elédùmarè. àṣà ni ọjọ́ ògùn abẹ́nú gọ̀ǹgọ̀. ẹ̀yin ọmọ ẹkẹ́rù wọlé. ẹ dákọ̀ ẹ̀dùn ẹ̀dùn ẹ̀dùn ẹ̀dùn tèèyàn mélòó lélẹ́yìí. ìwọ nìkan ni. èmi nìkan. o tó bẹ́ẹ̀ o jù bẹ́ẹ̀ lọ. ọ̀dọ́ lójú. wọ́n lọmọ tí ń jọ lójú àwọn ètò rẹ. tọ́ba wa jẹ bẹ́ẹ̀ ni a jẹ pé kékeré lè tẹ́ ẹ ti rí un n ó tún ṣe pabambarì fún yín. ìwọ náà sì gbádùn wa lóòótọ́ máa fi ṣe lọ. ẹdún ẹdún ẹdún ẹ bá tò sọ̀rẹ́ ẹ wọlé kẹ bá ń jogun gọpẹ wọn ẹsẹ gbé ẹmu wá fún mi ni. Ah, ìyẹn ń dijọ́ mi. ọ̀dà ẹ wàá dùn bá jẹ́ pé ó dijọ́ mi. ẹyin bẹ́ẹ̀ sì wá ń lọ yìí o ẹ ní lọ́lọ́ ẹja tó lọ tí ò désàlẹ̀ omi ẹ ní lọ́lọ́ kọ̀ǹkọ̀ tó lọ tí ò désàlẹ̀ odò àjáde ìwọlé tọ́sí kankan ní gbogbo yín n ó rí yín pẹ́ yín ó rí mi pẹ́pẹ́pẹ́ ẹ ṣeun ẹ ṣeun ẹ ṣeun. tó o. ọ̀gá o wọ́n lẹ́ni bá mọ̀ wọ́n lẹ́yìn tí ó jìfà ọmọ fa mo kọ́ fa tán ǹjẹ́ mọ́ jìfà wọ́n ló tún dìgbà tí n bá dọ́fà kí n tó jìfà ifá ebe mi mò ń ṣoògùn fáwọn tí wọ́n lọ yìí ẹ wá dúró nǹkan tí wọ́n kó wá fún mi ní tí n lè rí nídìí ifá láàrin òṣùpá mẹ́wàá ìní ọkọ̀ wá fún mi láàrin òṣùpá kan tí wọ́n lọ. lọ bí ẹran wa o. ẹja ń bá kan o. ẹja ni bàbá ayọ̀wọ́ wa ń lẹ̀ tuurutu. kódà n tó ṣe sọ ń bẹ̀ lásán. kábíyèsí àbùkù ọ̀ o àbùkù ọ̀ o ó ní ṣe bá a ti fàgbò fèégún. kí ló dé tá a tún mú okun rẹ̀ lọ́wọ́ tá a joyè afẹ́ jẹmọ́fẹ́ àyò tí fúnni lóko òdí ọ̀pẹ́ ro kábíyèsí àbùkù ọ̀ o ẹni tí ọba mọ jàkùmọ̀ ní gbẹ́ná wojú ẹran nílé lóru iṣẹ́ aláàfin ọ̀yọ́ lọ́gbọ́n ló ti kọ̀ ikú ní kẹ́yìn irú wọn àbí ọmọ bí ó jó sí. ṣé bó bá tiẹ̀ di létí sójú ẹ̀ fọ́ ni Elédùmarè ọ̀sá ti gbójú lọ́wọ́ ẹ̀ káti ẹ̀ wá wí ń pe ní àwa olóyè kéré ṣé bọ́lá pa àṣẹ ṣé ẹ rí i pé àrífín bẹ́ẹ̀ nú ọmọ òun tẹ́lẹ̀. ẹ ṣeun ẹ ṣeun inú mi dùn ara mi sì yá gágágá ṣe bí ọ̀rọ̀ yẹn sojú ààrẹ ọ̀nà kakanfò mi ó sì sojú àtàndá ẹ ó ti dà àwọn kúkú dà náà mẹ́dàn ẹ̀yìn o ẹ ṣe mo dúpẹ́. kábíyèsí ikú bàbá yèyé ẹni tá a bá lè mú là á dáṣà ọlọ́run ọ̀dà fún un àmẹ́ni tí òtó nínà tó bá rí ni fín à á ṣèjìyà fúnrú wọn tààrà ni ikú lẹ́yìn àrùn làwọn ikú sì ṣàgbàrùn ẹ jẹ́ kí wọ́n mọ̀ pé Ṣàngó ìṣẹ́jú oníbọn kí wọ́n lọ rè é dáṣẹ̀rí àfún ọ̀tàrà bàbá ọlọ́run jẹ pé fún àtẹ̀mí yín ó gùn bàbá gbá ọmọ ìyá ẹni létí aláǹfà ò ní bẹ̀rù o èrò tèmi ni pé kẹ́ẹ̀dí àṣìkùn. ẹ kí wọ́n lọ jẹ́wọ́ run àwọn àgbèríko kéékèèké tó súnmọ́ wọn wọ́n lè fi tiẹ̀ kọ́gbọ́n wípé ọ̀yọ́ àná yàtọ̀ sí tòní o ọ̀yọ́ àtìbà láti wáyé àwọn òsèré ayé pé à ń gbádìí ẹ̀sìn bẹ́ẹ̀ bá fún aládìí ẹ̀ á pàjẹ́ ni. kí ni ìṣẹ̀lẹ̀ ẹ tí wọn jẹrun ọ̀ǹda ayọ̀kọ́ ẹ tiẹ̀ fẹ́ẹ́ lè gbà á ṣígun kó ká lọ fi kólé ẹ dá ẹ ọ̀rọ̀ ayọ̀ ìtì ọ̀gẹ̀dẹ̀ ni kò tó ń tà lè mọ ẹ̀kún àdá tó fi bẹ́ẹ̀ èsè ta ló ń tọ̀hún bí iṣu bá dájú olóko tó fìbínú kán mọ́lẹ̀ olóko náà sì gbá gbòǹgbò mọ́ kọjá tó kan rí mo dábàá kí ayọ̀ ó dì kan nu ọba ẹ ṣe wá ní ìtẹ̀wé o àṣẹ́sìkò. kábíyèsí kábíyèsí kábíyèsí. káró lè káró lè wọn. káró lè bàbá. lóògùn ọ̀fẹ́ o. ẹ̀yin ẹbí gbádéṣeré ibà ni béèrè lọ́wọ́ yín pé èmi ló gbé yín débi gan-an. ẹsẹ̀ ò yá wa kára ó léwu. sẹ́ẹ̀rí látìgbà tí gbadéṣeré tó jẹ̀gbọ́n wa tó ti kú ńlájà ti ti ra kàkà mọ́kọ rẹ bí ti ń kọ̀pẹ́ nílé wasu ní kásán adigun ló tiẹ̀ kọ́kọ́ kófìrí rẹ̀ bó sì tán lólobó farabalẹ̀ ta ni adigun ta ni àjàdí nínú yín. <laughs> ẹ ṣeun bàbá èmi làdìgún. èmi làjàdí. ṣé wọ ni bàbá rẹ kú. ìṣó ńlẹ̀. ẹ ṣeun nígbà tí àdìgún ta ń lólobó mo ti yẹ kọ́kọ́ jiyàn mo lóore mú nǹkan tí ó jẹun oko ni àfìgbà tí mo rí i pé kì í ṣe jíjẹ nìkan títà ní ń ta iná dé yìí láti jọta láyé ti dáyé àbúrò mọ̀mọ̀ tí máa jogún ẹ̀gbọ́n tàbí kí ẹ̀gbọ́n jogún àbúrò torí ẹni bá kọ́kọ́ kú la mọ̀ ní bàbá nítorí dánwò yìí kò tọ́ sí ọ bó ṣe tutọ́ sókè nu o ló fojú gbà tó gbé adé yín nu o. bó gan-an làjàdí ò ṣe jẹ́nu ẹbí mi. ẹ sìn ìyá wa. bẹ́ẹ̀ lábí ni mẹ́bí ọmọ bẹ́rẹ̀ wà gbádé ṣeré tó ṣaláìsí ni. ẹ̀yin ajadi bí n ti wù ọ yìí ọ tọ ọmọ ọdún mélòó báyìí. ọmọ ọdún méjìlélọ́gbọ̀n. méjì dín àbí méjìlél méjìdínlọ́gbọ̀n. karaolu. Hmm, bàbá ẹ̀kọ́ ti fojú mímu hàn báyìí o ẹ bá ní fèsì sí. ń <laughs> gbọ́ àjàdí kí ló rí lọ́bẹ̀ tó fi warú ọwọ́. ẹ ṣeun pẹ́pẹ́ o mi ò rí nǹkan kan àmọ́ mo mọ̀ yí pé mo lẹ́tọ̀ọ́ sí ni ogún bàbá mi sì ni èmi àti bàbá mi la jẹ́ gíyà ní oko ọ̀hún kóró gbá lẹ́nu ẹ̀. lóògùn ọfẹ o. ṣé wọn bá bẹ ẹ kọ́mọ̀ ní àbáwọn àbúrò ẹ wọn bá bẹ ẹ kọ́mọ̀ ní àbáwọn ẹ̀gbọ́n tí wọ́n jọ bí hàn. òṣè orí a máa bẹ kẹ́mù òhù àjọ aláyé ti dáyé àbúrò bàbá ẹni bàbá ẹni ni a ní akọ́ mọ́ra wọn àbí àwọn ẹ̀gbọ́n bàbá ẹni ẹ kọ́kọ́ mọ́ra wọn àbí wọ́ ó dùn àdé nìwọ ṣe rí kinní yìí bí bàbá rẹ̀ ò bá ní láárí olè ní ìbájà wọ́n sì tún múra sọ́rọ̀ ọ̀hún bí ètò láre kí ni ń ṣe ọ́ eh, bí bàbá rẹ bá wà láyé ó dá mi lójú pé kì bá díjọ́ kan wàyí lọ́ọ́ bá jí lórí ẹni pé kórè wá dáa gànà kó n sò lẹ́gàn kó wá la tiẹ̀ fún ọ̀kẹ́ ẹ̀pin ní ọgbọọgba ọ̀lẹ ni ọ́ ibi wọn ni bọ́mọdé bá tó lọ́kọ́ ilọ́kọ́ bọ́mọdé bá tó ládàá sí ládàá kí ló ṣe tó lè pọ̀ òkè rajà àwọn làwọn ṣiṣẹ́ ilẹ̀ táwọn àjókòó sí kì í ṣe pé bàbá wa látòní lọ ikú rẹ ọgbọ́dọ̀ sẹ́nu oko náà mọ́ mo gbọ́ mọ̀ràn ọgbìyànjú owówó ọwálẹ̀ rọkọ́ ràdá bọ́ bá ṣe é ṣe ràbọn lọ́ọ́ pàjùbà kí a máa fọ́kọ̀ ẹ̀ pé ọwọ́ bá pẹ́ tó ti yọ mójú kúrò lọ́rọ̀ ogun ẹbí kọ̀ọ̀kan o àṣẹ mi nu. bàbá òdìdẹ tí yọkọ ìwúlẹ lẹ́yìn. bóun gan ló kọ́ bá òun ta ló mọ̀. ó lè sọ ló kọ́ bá òun akínni tó ẹ̀yin ẹbí gbadé ṣeré ìdájọ́ mi wà ẹ sanwó ògbẹ́jọ́ fún àwọn olóyè mi ẹ wá máa sọ níjọ́ tẹ́ ẹ bá tún kófìrí ẹ̀ lọ́nà inú oko ọ̀hún ẹ jẹ́ ń gbọ́ bóyá ńjọ́ náà ni wọ́n fòpin sáyé ẹ̀. yóò gbọ́ pẹ̀lú káàlẹ́ o káàlẹ́ o. kò tún sáwùyẹwùyẹ kan mọ́ ẹjọ́ ni bàtí dáhùn ẹnu kẹrẹ̀kẹ́ owó ìgbẹ́jọ́ fún wa ìyàwó ẹjọ́ ó máa lọ. ẹjọ́ ó máa lọ jẹ. ẹjọ́ ó máa lọ. ṣé ẹ̀yin lè sanwó ìgbẹ́jọ́. ṣùgbọ́n ni o mẹ́jọ wá nìyí. ẹ wo. wọn lójú kú wọn lẹ́nu ìró àdánwò ọkọ ìrókò aróró ètò ọkọ ìyáǹbá ìrì wẹ́rẹ́wẹ́rẹ́ tí ń jorí ọkọ mọ́sádìwín ààrẹ ń pè ọ́ olóòdì fa tífà rẹ bá fọre títà rẹ ò bá fọre ńkọ́ lóògùn ọ̀fẹ́ o. kí ló dé kí ló dé tẹ sọ léèmí dọjà pápá ìwọ mọ́sádìwín. èmi kọ́ olúwa mi ìyá wa ni àwọn ni. bíi ti bó o. ẹ̀yin ni ẹ̀yin lẹ kọrin àgàn kì mí. ẹ kú kalẹ̀ o. ẹ mọ wo ọdẹ ọdún bíi adúpẹ́ ẹ̀gbọ́n mi ẹ kúṣẹ́. ẹ̀yin ni mò ń kì. mo gbọ́ ǹdọ́ ọlọ́run ni nígbè tí ò dùn mí. kí ni mo ṣe ẹ̀gbọ́n mi. Ah, kí ló ṣe o gbọ́ ìgbà olódìrú kírú ọbẹ̀ ìwọ tó fi dun tó wá sọ ìyáálé rẹ̀ dìgbà àríyọ́. ẹbí mi kọ́ ẹ̀gbọ́n mi àwọn náà ní kàn bí ò lọ bí àwọn ran ni wọ́n bá tẹ̀ ní kò láwùjẹ rárá bí amọ́ bá ta mí ẹ wò ẹ̀gbọ́n mi ọ̀rọ̀ tí etí ikún gbọ́ tí etí ikún fi di ní ọjọ́ náà lọ́hùn wọ́n kì fún mi. lóòótọ́ o èmi náà ò dákẹ́ o nítorí wọ́n ti láwọn ò ní wọ̀n kún èmi náà sì ti ní mi nígbà láàbò. àbẹ̀bí ah, apèèyàn léèyàn rẹ̀ ara ń funi á ń bèlè tà sí ìdàkejì rẹ̀ ṣé rorogún rẹ̀ ló yẹ kó o mọ̀ bá wí jẹ tó sì mọ́ rúpò tó wà ẹni tí ń bẹ ń lé ọkọ tí èṣọdún kẹẹ̀ẹ́dógún kí wò tó débẹ̀ tí yóò gbọ́ pa tí yóò sì gbọ́ po ṣé wò mọ̀ pé ẹni tí ò bá bírú ẹni kò lè mọ iye láéláé kódà irú wọn ṣòro fọmọ ṣọ́ọ́ ìgbé ò fẹ́ràn ọyọ bẹ́ẹ̀ ni aláṣọ àlọ́ òsì bẹ́lẹ́pọ̀ṣọ rẹ̀ ìdùnnú kan ò sì sí fún àgọ̀ tí ń gbọ́mọ orogún rẹ̀ jó olórí burúkú nírú wọn wọn ò lè ṣọ̀rẹ́ olóríire láéláé kó máa wá wò ó síbi tírú wọn ò sí kó ṣọ́ra rẹ̀ ó tẹ̀mí ó sọ lèmi ti sọ fún òun. ẹ ṣe o ẹ̀gbọ́n mi. ilé yín o àbọ̀dọ̀ èbùkà. ọ̀rọ̀ kò jọra wọn ni ìwọ kọ́ ni bá wí dákun mo káde ìjẹ́ bọ̀ wí dákun mo. àzẹ́rẹ̀ àwòdìrẹ́ kò sí tẹ́ẹ̀bẹ̀ yẹn ṣe ẹyẹ gbẹ́yẹ jẹ ẹyẹ ń rán dẹ̀dẹ̀ ọwọ́ akẹni tí ó bèrè ẹyẹ lọ́wọ́ ẹyẹ òkìtì pọ̀ àwọn ọmọ lóde ọ̀run jagojago ńlá ni mo bá jẹ obìnrin tó bá pèsè ẹbẹ̀ wò á jẹun bẹ̀ ẹ má dábẹ́ àwọ̀ erin ni wọn kì í jẹ́ ẹ̀sùn àwọ̀ erin ni ọdíjọ́ kábàkú kọ́rọ̀ rẹ̀ dọ́kun ọ̀làlẹ́kẹ̀ ló kọ́ gbọ́ aládé àjàkùmọ̀ ló kọ́ adágún omi àjábọ̀ rí pitú ọ̀dẹ̀dẹ̀ àfàyà. mọ̀dé ìdá. tó ní kó bí ti ṣe wọlé. yọmọ tó bí ká tó tún dira kí ló dé ó ti pẹ́ jù èmi náà mọ̀ pọ̀pẹ́ àmọ́ bá a tún ti lè ṣe nù torí mo fẹ́ dé igbó aganjú kì í sì tó bí ijọ́ mẹ́ta kan bẹ̀ mo fẹ́ rí ìràwọ̀ ńlá. Ah, ah, ah, Ògúnmọ́lá kí ló tún fẹ́ lọ sí lọ́dọ̀ aláwo ńlá. ìrè ogun ni ọmọ pé gúdú dúdú ẹ̀ gbọ́dọ̀ fìgbà kan túra lẹ̀ ìjà wá ìjà òsì kó kó kó rán báyìí la gbọ́dọ̀ mọ ọkùnrin bí ọ̀tá. Ah! kí ọlọ́run kó sì mú kí wàhálà kọ́ rọ̀yẹ̀ lọ́rùn tó báyìí ogun abípatá lọ kí lórí mú bọ̀ ń bẹ̀. wọn fẹ́ mi ní nǹkan kan kí wọ́n fún wọ. dògàbá àwọn òfin mi náà o bẹ́ẹ̀ sì ni ẹ̀wà lóhùn òkun kòkò àwọn tí wọ́n dúró tì ní ọ̀jẹ̀. òótọ́ mọ̀ ni kò dáa. So wáyé kí wọ́n mọ̀ fún wa ní nǹkan kan. àwa náà sá ń gbìyànjú àbí. wọn ò lẹ́ gbìyànjú o wọn ò tí ì rí yín ni. nígbà wọn wá fẹ́ rí mi. ó dìgbà tó bá di jagunjagun ńlá. bóòlù yẹn ṣe di jagunjagun ńlá. jagunjagun ńlá nìkan ní kéré ogun jẹ bí èèyàn bá sì di jagunjagun ńlá ó ní iṣẹ́ takuntakun láti ṣe. ó túmọ̀ sí wípé mo níṣẹ́ takun takun láti ṣe. àrùn nìkan ní ìsọtọ́kùn déwàlẹ̀ ká bí ọ̀hún ìwọ̀n dé sàdúgbò ègbò débẹ̀ ẹnìkan ò lè sọ oyún ti bọ́n bọ́mú níjọ́ ní sọ́lífísọ́ ọ̀rọ̀ tá a ní òfin ní bẹ́ẹ̀ fàǹdọ́ kan ọ̀nà ńkọ ẹ̀lí rí lọ́bí. kékeré ìgbàgbọ́ wọn kì í tí ẹjọ́ wíwí àgbààgbà ìgbàgbọ́ wọn kì í tí ẹjọ́ wíwí lórí bàbá títí sọ sí ẹjọ́ òun òbí tí sóbi mọ́ra lẹ́nu wọn ẹnu wọn kò lémi lórí ẹnu wọn ikú wa délé kọ̀ bá mi. àrùn wá mi délé kọ̀ bá mi. èrègbè òyìnbó ẹ máa kó àṣedà lójoojúmọ́ bá mi délé kò bá mi. èèbò ẹ̀wà bá ẹ̀dà lójoojúmọ́. èèbò ìfọ́ ẹ̀wà bá ẹ̀dà lójoojúmọ́. lórí àlẹ́ o. lórí àlẹ́ o. àpòrò péye o. ó dáa lójú bàbá. àbẹ̀lọ́wọ́ ẹ̀yẹ́ lọ́wọ́ lẹ́yìn bàbá. àpòkọ́lù bàbá ti bá kú lórí. lọ́ọ́ bàbá o. kàtàkàtà kàtàkàtà ìdágún ọ̀mọ̀lẹ́dí kẹ̀ríkẹ̀rí lónìí ni kò ní dọ̀la ń wọ́n gbòrí ibà olúyàtọ̀.

òkú ajá má lè gùn yẹn jẹ ṣé bí babaláwo lòun náà. ọ̀gbẹ́lẹ̀ lọ ẹranko bíi bẹ́ẹ̀ kọ́ ló rẹ̀ àjànàkú ń lọ lóko àgbẹ̀ ń tàka babaláku bàbá tayín jẹ́ kọ́kọ́ pé ni olúyọ̀lé ìbà rẹ o ó jìnnà síra wọn bí gimú ṣe jìnnà sórí ni. bí ìgbà gimú jìnnà sórí bá kó o ní bí ìgbà sámọ̀ jìnnà sílẹ̀. ẹ ẹ tó o dáwé lọ́la ẹ wá nítorí olórúkú tún ti gàgà lọ yìí. àwọn wo ló ń tì í àti ní ọmọ gan èèyàn táǹtì ni ògbọ́n tóun náà wá dáròbó ni tí ó fi mọ̀ tira rẹ̀. ajá ti wá ń relé ẹkùn báyìí o. kárí kápọ̀ kan ò sí ti di dandan kó fẹ́ bẹ̀rẹ̀. ara bò. Baba, hmm? nǹkan dé wọn ò ṣòro ogun dé o Ògúnmọ́lá àtàwọn ọmọ ogun wọ́n ti pé bìbà síwájú ta wọ́n láwọn ò bá ń jà bàtà ni jà bọ́yọ̀ oṣù wọn gbọ́ ni odògbó ní ló ní mo ṣe tí ì bá mi jà lẹ́yìn náà sóòrùn a sì gbọ́dọ̀ òṣìṣẹ́ bẹ́ẹ̀ sọ̀rọ̀ irọ́ ni oṣù wọn gbọ́ ni ọmọ yàwá kí bàbá rẹ̀ ni èmi agbọ́kókó lẹ̀kùn wọn bẹ̀rù bí ọba wa yá ọ wá san yà ni ògúnmọ́lá ṣé ń bẹ́ ń ta. bàbá tòun tó rí ọ̀tẹ̀ kíkan lẹ́nu mọ́ ni kì í ṣe kékeré o. ẹyin so ní bá já ìrora. ọ̀pọ̀ oògùn ìní sọ ní dẹ̀rù jẹ̀jẹ̀ ìṣẹ́ńdà ní sọ ní dákí ibà o mo dé mo fẹ́ gbórí ẹni wọ́n fọgbá lẹ́yìn ẹ̀ lónìí. òdògbó ògúnmọ́lá ọmọ jẹ́ rí ìnífẹ̀ẹ́sù. èmi náà ni ee gbé o ti dúró bẹ́ẹ̀ mo ní wọ́n sí orí ẹ̀ ogun wọ́n sí orí ẹ̀mí mọ́tò ah, ogun ọ̀mù jẹ́ ogun fẹ́ mù jẹ́. kí ló dé kí ló kàn lóṣù kí ló gbé oṣù rù lọ kí ni ti ń ṣe ọ gan àbí ń bò la tògìrì ń bá wọn nájà òsùn ẹrù nígbà ẹrù ṣe dé bí gba ọ̀sẹ̀ babaláwo làwa mọ̀ sí. èyí kí ni bẹ́ẹ̀ wọ́n mọ́ wọn ju kankan òkè ó. ògùn ó jẹ èmi mo sọ bẹ́ẹ̀ fún ọ bíbá o n kò fọgbà lẹ́yìn ẹsẹ̀ akọ̀dọ̀ ni mí o tí mo bá dé alápapọ̀ tó tí mo dé ọlọ́mọdé yóò sì àpò ló jàkùtẹ̀ ọkàn sára sí èmi mo sọ bẹ́ẹ̀. ọmọ mi ni ọ̀rẹ́ mi ṣòfò fún mi fún ọ ẹ̀yin ọmọ mi. ẹ dá lóhùn. fẹ́ kí gbórígbórí ó gbórí yín. àwọn fẹ̀mí ọmọ wọn wọ̀nyí ṣòfò ah, ẹ̀yin ọmọ ọkọ tí bàá jẹ́ ni ṣé wọ́n mọ̀. ẹ̀rín gbẹ́nu ògbó fọkíkan fọkíkan ló kọ́ ọ̀bẹ o ẹ kò gbẹ́lùjù fọ ìyẹ̀wù pírímù pírímù ló kọ́ ta àtẹ̀tù ọkígbe bọ́ọ̀sì sọ máa gànjọ dẹ ló àdá tó kọ́ jáwé kọ́ wa egbò ìyàwó ajagunjagun làwa mọ̀ bá a ṣe é lò ó kí ni tó ṣe ọ́ gan. nígbà nígbà tí n sátẹ̀lé lẹ́yìn dé ti dé ẹ̀sùn ló àrẹ̀dá jẹ́ èsì tí ọ̀fẹ́ mọ̀dẹ̀ ṣé nítorí ká lè jèrè ogun òun mo ṣe da fáànù tí mo dọ̀ pẹ̀lẹ́ mi kú. gbájà kí wàá lè sọ ìjọlógún. mo rí pé mi kọ́ àbí ṣé ní. ní ní. 大家好。 lẹ́rù bá ọmọ bàbá jà ọmọ ìyá náà kọ́ gbá ní ní òjò wọn ìgbà òjò. wọ́n sáré lọ síbẹ̀ ní ọ̀nà wọ́n fẹ́ kó pè lẹ́tọ̀ àmọ́ òkúnlẹ̀ làwọn á kù. ṣùgbọ́n o nílò ẹ̀kọ́ pàtàkì kó o tó lè di jagunjagun àgbọ̀n tí wọ́n ní àkàsọ̀ faratilẹ̀ faratilẹ̀ àkàsọ̀ tó bá faratilẹ̀ tó tún faratilẹ̀ ni ò lè yẹ̀ dànù láéláé ìdọ́rọ̀ tó bá so tó lọ́wọ́ faratilẹ̀ ẹ̀fúnfúnlẹ̀ léwo bẹ́ẹ̀ bá di ẹ̀ bá amúsọgbà àgóòdè ilé olúyọ̀lé ibà mọ̀ ni àmọ́ ń wò bí ebi ní pọ́ ò ti jẹ́ mọ́ tó dé bá ọ ẹ̀yin ọmọ ẹ bá ń wọlé ẹ bá gbọ̀n fún iṣu ewúra ẹ bí lùbọ̀ láfùtì ẹ fọ́n lóró ń bó kí ọmọ kéékèèké ọmọ fọ́ fún ọ lọ́mọ kan kọ́ tẹ̀lé wọn. wọ́n láwọn òbí nù òbí nù àgbà tí ọba bínú ọmọ rẹ̀ ọ̀pọ̀ sí ni látòní lọ gbogbo ìgbà yòówù tá a bá fẹ́ ṣiṣẹ́ ogun tá a bá ń rè pé ìgbẹ́ dukọ́tọ̀ yàtọ̀ ń wò fún òkè ọ̀wá wọ́n máa gbó lọ́wọ́ mi òun tó ti yọ nípa bẹ́ẹ̀ ṣe ogun ọmọ yìí ọ sílẹ̀ kò sí tí ò ní kíkọ́ gbogbo gbogbo nǹkan pátá là kẹ́kọ̀ọ́ ẹ̀ ìwọ́n mú àtètè sáré kọ ibi ọ̀pá ìdílé lọ́yà ẹ máa gbẹ́rù bàbá sì wà lọ́nà tá ń lọ inú ìgbẹ́ ọ̀tún lọ́mọ bí ó sì mọ sọ́dọ̀ pé kò wọ́n lánàá tọ́jà àbí ọ̀dà ó tán ẹ̀ máa lọ lẹ́yìn ọ̀dà sí òun ọ̀dọ̀ ọ̀dọ̀ ọ̀dọ̀ ọ̀dọ̀ ọ̀dọ̀ ọkọ̀ adágún omi àdáforígbitú ọ̀dẹ̀dẹ̀ àbàyàfà ìfẹ́fẹ́ ìrúmọ̀ bẹnu sọ́gi lórúkọ tá a gbà àwọn ẹwìn. mo bọ̀gún lẹ́sàkí tó bọ̀gún òde mo bọ̀gún kan ràjàjì tí bẹ nígbàkun òpópó. yóò gun afẹ́ o. kára ó le o bàbá wa olúwẹ̀lẹ̀ ni a ti wọn ni a fún yín. awo welcome. Kí wá ni ti eléyìí túmọ̀ sí? Bàbá, iṣẹ́ tá a rán ni kọjá ọba. sur le niveau. Mmh. Ah. Ah. ó ní ìyìn tó bá tọ́ sí ọtọ́ sáwo ló wí fún mi hùn àbí bẹ́ẹ̀ kọ́ ọ̀dà èmi náà mọ̀ pé ń tọ́ tọ́ sí pálọ́tọ́ sáwo. kọ̀ọ̀rọ̀ á tàbí bẹ́ẹ̀ mmh. o bàbá táwo. ó kù nìbọn ró aláboyún tó bí méjì tó tún bí ó kù nù rẹ̀ tí ó. oṣooṣù ọwọ iṣẹ́ má pọ̀ lára ọ̀pẹ o. Ah! ó ṣe yé mi dáadáa ni ó pé ajá nìkejì ẹkùn pé ká pẹnu ọwọ́ pọ̀ káfíńra wa sòṣùṣù ọwọ́ n tó túmọ̀ sí fún mi tẹ́lẹ̀ ó lé lógójì n ò rí bí rọ́ọ̀sì ẹ sọ fọba ẹni mo ti gbọ́ ẹlẹ́rù kò yẹ yé mi dáadáa ẹ gbọ́ ẹ káre ẹ káre. Thank you. àjàdí ìgò ọkọ yàǹbá irin wẹ́rẹ́wẹ́rẹ́ tí jorí ọkọ musa di kún mi ìjà ń gbé mi lọ́kàn mo fẹ́ bínú. èyí ti ṣe. mo fẹ́ jọ láàfin ọ̀yọ́ àsìkò tó mo fẹ́ gbalé bàbá ìyá mi lọ́wọ́ ni. ọmọbìnrin ni ẹlẹ́yọ̀. ọmọ ni mí ẹ̀tọ́ tí àtìbá nílò olúyọ̀lé náà ní ọmọ làtìbá ọmọ ọba sì tún lolúyọ̀lé wàá sọ fún mi àbí bí wọn ti máa wò náà rèé àlepé ọ̀pẹ àyà àlepé ọ̀yà apẹ́ èyí àti bá òsì nígbà ká pé kólú sún ẹ̀yìn díẹ̀ folúyọ̀lé ṣáwà á kú láì dépò bàbá ẹni ni bí wọn bá tó ń fi ọjọ́ dá ọjọ́ mi mo yọjọ nù. àbí ń bo lo gbére èèyàn tó tẹnu bọ sọmọnà tí sínú kò ń bẹ̀ mọ́ pàápàá àwọn aṣíwájú wa iná ló lè bọ́sọ lára ewúrẹ́ ikú ni mo fẹ́ fi gba kẹ́sẹ́ lẹ́nu ẹṣin. ọdúnyọ̀lé. bàbá ni abẹ́gi ń gbọ́ ó ṣeéṣe ká bẹ̀yàn mọ́ pẹ̀lú gbogbo nǹkan sì kọ́ lágídí lè yanjú. ọ̀rọ̀ tí ń bẹ́ńlẹ̀ yìí gbogbo ẹ̀ kíjà ọba jẹ́ o sùúrù tí sùúrù tó ṣe ń gbèsè ayé wa lóde òní ètò nǹkan ayé tá a wáyé ayé ògùn ni iṣẹ́ ń ṣe mọ́ ni owó ń ṣe mọ́ nìyàn èmi ọmọ rúta ń mọ̀gìrì ta iṣẹ́ ògùn náà ni ayárígo nbẹ mi ọba jọba aláàfin Ọ̀yọ́ ọ̀nà wo ni wọ́n fẹ́ gbà tó ìdọ̀rẹ́ ọba tí n bá jọba tí mo jẹ aláàfin Ọ̀yọ́ ipò rẹ̀ ó tún gbé òkè pẹ́ẹ́lí ẹ̀yìn aláàfin ń sùn kíkúrun mi ó rè jókòó nbìkan ò ní sí mọ́ èmi ò ní gbà o bí wọn ọba ṣì wí láàárọ̀ làrúkọ kan àtìbálá. ọmọ Oòduà ẹ má dalẹ̀ ọ̀dà ah! balẹ̀ kú. nígbà ẹ bá sì èrí ọwọ́ rọ̀lẹ́ èmi kiri mo ti gbógun ọ̀lú. Ọ̀yọ́. ogun nù. Ah. bí yán bẹ́ẹ̀ ni kò rí bí ẹ̀kọ́ ogun bá délẹ̀ tán tara lé tara oko ní àmọ́ apá kíjokíjo ọba ṣe sùúrù díẹ̀ ṣe sùúrù. Àjàdí ọba kò sóògùn kàmẹ́ntì ọ̀jẹ̀wọ̀ ò ní fẹ́ àbí òórè fiṣẹ́ jẹ́ Àtìbà kó o pé sún ẹ̀yìn fún Olúyọ̀lé bàbá olúyọ̀lé ẹ̀ṣàgbà ọmọdé lè láràn lóko. ó rí i pé gbogbo nǹkan kí yàrá bá jẹ́ kó wọ́n sọ̀rọ̀ mọ́ mo fi hàn ọ́ ni mo fi lọ. oṣù ọwọ̀ ní gbálẹ̀ mọ́ o. ṣé o ti ṣe tán jàyè kí n pẹ́rú méjì ó sìn ọ̀dẹ́ tòsí ọ̀jọ́. wọ́n fẹ́ ní oṣù ẹgbẹ́ ń bẹ kánà kò sí wa. oṣù ọwọ̀ ní gbálẹ̀ mọ́ o. Eh, ogun àwo olúmọ ka yẹ kan ní rí asọ̀mbọ̀sọ̀mbọ̀ ọkọ̀ àwọn náà lúlù àkàdéjọ ọ̀sẹ̀mọ́lẹ̀ àṣègbè fẹ́ni tó wù kórìkòdò tí irú mi nìjọ. kò sàtà lágbẹ̀dẹ ń fobi kàn tó máa ráyé ń fojú di kò ogun lágbẹ̀dẹ òòsà tó pọ́pọ́ eroko àlè lákàlú obì o ogun là ń lọ yìí à ń kó tọ̀nà lọ bá ká padà lédélé láyọ̀ àti àlàáfíà kẹ́nìkan kan má fẹsẹ̀ gún Ògún má bínú sí wa o Ògún má bínú sí wa o bá a bá lọ re ká bọ̀ re o ẹ bàbá obì rè obì ẹ rè o. ń ṣe mí ní ààyìn ọ̀rọ̀ aróko tá à ń sọ yìí níbo lẹ ló ti wá gan-an. bàbá ọ̀dọ̀ ọba olúyọ̀dé wọn mọ̀ láti wá. <laughs> ìbá olúyọ̀dé. ibà ṣe burúkú ṣe rere nǹkan ńlá. kábíyèsí èmi má sì ronú nǹkan kan o ẹ ẹ ṣe jẹ́ ká rán ni síkúrú ni lórí ọ̀rọ̀ tí ń bẹ ńlẹ̀ yìí ká fi tó létí Ah, ẹ tún máa wórí rẹ léèkú. Ah, ah, a máa sọ sàlódò kí làbẹ làbí ọmọ mọ ẹ̀yin ọmọ pàjálè kejì ẹkùn gbogbo ọ̀rọ̀ tá à ń sọ yìí ọ̀sẹ̀ yẹn kan mi. Hmm? ọ̀rọ̀ yìí ṣẹ̀ṣẹ̀ wá ń yé mi bọ̀ báyìí ó ti ń yé o. ogun ọ̀fẹ́ o odogbo kò ń bó gbòòrò bàrà ń kára o bàbá. ìgbẹ́ ń lọ yìí bàbá ṣẹ́gun oyè oríkun oyè rẹ o. lóògùn ọ̀fẹ́ o. mo fẹ́ kọ́ tẹ̀síwájú kó dúró ní igbó pupa tẹ́ ẹ bá débẹ̀ ẹ dúró ẹ mọ́ túra lẹ̀ o àwọn ọba yín bẹ̀ ni bí ẹ ṣe bá kọjá tó bá jọun ń fẹ́ ẹ̀ wọ̀n ọ̀dà. ọ̀rẹ́ àtàrẹ ìbá náà ti mọ̀ wọ́n sì ti múra wa. <laughs> olókè àgbàǹgbàṣẹ. akọni ń jẹ bàbá. a bá togun èdè gbogbo ilẹ̀ ìjòyè tuntun. èmi sọ bẹ́ẹ̀ lúyọ̀n ibà àbàdà. ẹ mo fẹ́ ká fi àwọn táàrin ìbá ká fi hàn sáàrin kó mọ̀ tá ìdáríwó eléyìí kàrà sí. ìgbà táwa ìpè tí ó pe gbogbo yín pé mo ti dé ẹ̀ẹ̀kan náà ni gbogbo wọn àtẹ̀síwájú. àárà rí wọlé ẹ̀ẹ̀kan náà. <laughs> ó tó tó jẹ́ eh. mẹ́ta oyè á ti gbé òǹde. ayé àwọn ọ̀yọ́ ọmọ fèyí ṣe lọ ẹ̀yin mọ̀dé yìí. ó bàbá ẹ̀dá ẹ̀dá ẹ̀dá. ó ti ó ti ah, àrìn pọ̀ lọ́dà ní ìjejò ń yà àwọn ká ṣáájú ti tẹ̀lé tèmi ìjòlá náà wọ́n ń wọ́ rúrú bọ̀ lẹ́yìn ọ̀dọ̀ tí ó dùn ó. ìyá dúró de kún mi èmi rẹ̀ lájọ dáná ọ̀tẹ̀ yìí èmi rẹ̀ sì jọjọ gbọ́dọ̀ kú òlé àjọ ṣáájú ogun ni. bí wọ́n bá ti wẹ̀ fùfù lẹ̀lẹ̀ náà ní dájú. ẹ wọ́n ṣàfihàn kí kálukú bọ́ọ̀lù alẹ́ tó ọmọ yín ṣe lọ́kọ̀ ọ̀jọ̀ kan kálukú lè tún létò tí ó ṣe ń kọ̀rọ̀ pẹ̀lú ọmọ rẹ̀ mo fààyè lẹ̀ ìwọ bá mi. ọ̀ràkú ọ̀ràsán ọ̀ràsẹ́ràn ìrìn wọlé njọ olórógbó dára láàfin olóhùn dára láàfin wọn ní kí lè tán olóhùn òfin kankan tán ẹ ní fowó tán ẹ fẹmi yín tán ọ̀ràn kú ọ̀ràn san ọ̀ràn sí ìrìnrìn wọlé apára yẹ kó lọ dára láàfin olóhùn dára láàfin wọn ní kí lè dá olóhùn òfin kankan tán ẹ ní fẹmi yín tán ojú tá ń lọ yà lọ bọ̀ lẹ́ẹ̀ bọ̀ ẹ lọ ẹ bọ̀ ẹ sẹ́rí fúnra ara igi ní fi orí ara rẹ̀ ru ewé fúnra ara ọ̀pẹ̀ ní fi orí ara rẹ̀ ru ọ̀gọ́mọ̀ gbogbo ẹnikẹ́ni tó bá dojú lábúrí kọ yíyọ̀ máa padà sórí wọn ni ó rí bẹ́ẹ̀ ọ̀sẹ̀ bẹ́ẹ̀. sọ́hun èèyàn ọmọdé lóòótọ́ ká lè rí ni lákìkanjú ṣe é fẹ́ kí jagunjagun ó bí ni ṣùgbọ́n bá a mú ìyá ọ̀nà kówó kí ló ṣe tó jẹ́ pé gbogbo ìgbà yòówù tá a bá fẹ́ rogun ọ̀tẹ̀ ní wu ọmọ ìyá méjì tí wọ́n tẹ̀lé lọ ẹ̀ padà fúnra yín ẹ dá kan padà nú àmọ́ wà tí oyè sòrò. ìdáwọ́ yín jọ àtẹ́lẹwọ́ yín ìtànìjọ wọ̀ sí ni o òkúta làpà ọmọsẹ̀jẹ̀ àìgbọ́wọ̀ jẹ ìmàlágẹmọ àìságìjẹ lọ́gbẹ́ ẹ̀ tọrọ gidigba lọ́rọ̀ àìbomi ó nípa bóòlù àlọ́ àṣẹ ìgboro àṣẹ onílẹ̀ díẹ̀ bọ̀ ògùn àṣẹ ọ̀yẹ̀ tó tọ̀sẹ̀ fìlà rí.

my mọ́lé. kábíyèsí ní kí yín o wọ́n ní ṣe yín pẹ̀lẹ́ wọ́n ní kí n fún yín ní àròkọ yìí. kúrun mi àjàdí ìgbòdù tó dá ìwà òfẹ́ bá òun ẹwìrì ló ah! bá ló bá dá o ẹwìrì ò pàbọ bẹ́ẹ̀ ni ò pàdá kúrun mi àjàdí ìgbò ọmọ ọba ah! nìbọn pa o ogun tó lógun ọ̀fẹ́ ogun tó ikú ogun mọ̀ nípa kíkanjú. àtìpá ní adógun dúró ni ó. ikú odò ní pòmùwẹ̀ ọ̀ràn yẹn ò fọ́gun òkúrùnmí àjàdí ikú ogun tó lógun ọ̀fẹ́ ogun tó. ìwọ náà ló tó bẹ́ẹ̀ aláàfin ọ̀yọ́ ló tó bẹ́ẹ̀ òun náà ló tó bẹ́ẹ̀. Ibà. Kọ́mọ mi. Ah, ah, bá a bá ti dàgbà ju bàǹtẹ́ onírù lọ, àábọ̀ fọmọ ẹni ni. Èwo ológun bá ọba ọpá bá ọba òbú lẹ́sẹ̀. Ẹ fẹ́ kọ́ta ọyọ̀ wá ni. Ẹnu tí wọ́n fi ń padégún náà ni wọ́n sì fi padé ògún. Bí wọ́n bá ṣe tí wọ́n bá rí ṣe, àbùkù gbogbo yín ni. Torí bẹ́rin bá jẹ tí òyò ìgbẹ́ lójú ó tì í. Abẹ́ ẹ̀gbọ́ bí ẹ wá wá o bá a bá tọ̀ sójú kan náà ní ihò èwo tí ẹ lógún ẹ ń bá jolúwo tán dandan máa tún jápè náà bí wọn bá bí nílé ọlá kòkó kélé yan ọtọ láwò láéláé bí wọn sì bí ìyàn lé ládéládé ó lè mọ dàdé tí èyí jáde láyé ipò tá a bá wà ká ṣe èrè torí ẹ̀yìn ọlá abẹ́ ẹ̀ gbọ́ ìpè tí mo pè yín nù mo wá fi Odùduwà bẹ̀ mo fọ̀rọ̀ mí aláàfin àkọ́kọ́ mo fi bẹ̀ yín tí wọ́n bá ṣe tó kù díẹ̀ káàtó ẹ dáríjì mí ìyá ayọ̀ ṣe kó dáa àbọ̀ mi rèé o. ibà olúyọ̀lé ọ̀rọ̀ ló di gbàdàgbẹ̀yìn èwo ló kó mbẹ̀. ó bàbá ń jayè ah, gbogbo ohun tí mo gbọ́ lẹ́nu aláàfin mo rí i pé ògidì ni kò sábùlà ń bẹ̀ gbogbo ohun tí ò yé mi tẹ́lẹ̀ wọ́n ti jẹ́ oyé mi. ẹ ìṣọ̀kan ló lè gbìlú ọ̀yọ́ gòkè àgbà ká fọwọ́sowọ́pọ̀ ó lè sọ̀lú ọ̀yọ́ dìlú ẹ̀rù jẹ̀jẹ̀ tí gbogbo ọmọ Oòduà ọmọ wárí fún. àbí òye ṣùgbọ́n kéèyàn bá sanpa táǹkùtà ẹni tó kù ọ yọjú àbí bí ibi ọba tẹ̀ tíbi ọ̀wọ́ ènìyàn bá wájú tó bàbá àmọ́ bíbí bá tẹ̀ tíbi wọ́ kálukú tó bàbá ní ara rẹ̀ ó dífá fún gàgà ọwọ́ kan tá a mọ̀ pé oníṣẹ́ mi ń ṣe àmúlẹ̀ fọ́ọ̀yàn lójú bó sì ṣe wà náà kọ́ fọ́ni lójú kò sáǹfààní kò lè dálẹ̀ gbá kò lè dá nǹkan kan ṣe ṣùgbọ́n òṣùṣù ọwọ́ ó wúlò pọ̀ bàbá dira wa lóṣùṣù ọwọ́ òṣùṣù ọwọ́ ní gbálégbàtà gbáàdẹ̀ gbáyàrá tí sọ gbogbo ilé di mímọ́ tónítóní kódà yóò tó dẹrù jẹjẹ fún ẹgbẹgbẹ̀ta láyé ṣe láti kò lójú torí náà nǹkan gbogbo ohun tí ìbínú sí ọ̀tán nù mí kò fara rẹ̀ búra ó tán pátá. ìgbà olúyọ̀lé wàyí ni inú mi dùn bàbá gẹ̀ẹ́sì inú mi kò ní í kọ́ṣẹ́ sẹ́rí akọ́ṣu ewùrà òun ègbodò wọ́n parapọ̀ wọ́n digun wọ́n lọ bómi gbóná omi gbóná sọ wọ́n rírọ̀ wọ́n kẹjọ wọn lọ báyà odò ìyá odò pọ̀ ọmọ ìwà wò ọmọ odò pa gbogbo wọn pọ̀ ó sọ wọ́n di yán ìfín parapọ̀ ọdẹ ní ògún parapọ̀ odòfì ojúná tanra mi ojúkun àtàǹpàkò lọ́ba àga èrú bá fọ̀rọ̀ ládẹ́ ẹnu ẹ̀ kún ṣẹ̀ṣẹ̀. ìgbà yìí nínú mi dùn mo rí i pé àjọṣepọ̀ ìfínnidẹni gbẹ́jọ bá rìn pọ̀ ọdẹ àṣàwọ̀ gbẹ. bàbá ṣe ra wa lọ́kàn ìgbádùn. olójijì òrèkà ojú wa lọ àlà òrèkà ojú wa lọ ó sí ọba ó tún jọba amẹ́yọ̀ ọdún. má jẹ́ ń kú báyìí ọmọ ẹ má jẹ́ dẹ́ni gbàgbé. Ah. bàbá ẹ dákun àbúrò mi yóò gbọdọ̀ kú torí ọlọ́run ẹ dákun ẹ ṣàánú mi ẹ jọ̀ọ́ ẹ dákun torí ọlọ́run ẹ jọ̀ọ́ o bàbá ẹ ṣàánú mi ọkọ mi ò gbúdọ̀ fi mí sílẹ̀ lọ báyìí ah, ọkọ mi ṣàánú mi ó ṣe mọ̀ pé wọn ò lólùrànlọ́wọ́ kankan àfiwọ́. ẹ wo ẹ dá gbogbo ẹ̀dá mi torí bí sẹ́rẹ́ tó bá ló dọwọ́ oníṣọ̀gbó ṣọ̀gbó anú dọwọ́ Olódùmarè kò ní ṣòro ṣe tó ìbàlọ́ ni o ẹ̀yin awo ṣáájú ẹjọ́ ojú mi ń ṣe bó ti ṣù yẹ o ìbà ìbà gbára gbọ́n mèrègún ọ̀rúnmìlà wá bu tútù sáyé mi o olúbẹ̀rẹ̀ gèdè dúpẹ́ kékeré gbèdí kòkò dúdú ọmọ atẹ́tẹ́ forí sàpèjì má fi pèrè má fọ̀rọ̀ ìpè bí má fọ̀ nǹkan lòlò. bẹ́ẹ̀ ni ibi tí afẹ́fẹ́ bá darí ewé kó gbà ibẹ̀ ní ibi ojú bá gbé gbà ibẹ̀ lẹ́sẹ̀ gbà o ò ní kú báyìí. Ah! ẹ gbà mí o bàbá bàbá ìgbà mi. ọlọ́dàlẹ́. ẹgbẹ́ mi máa wọ̀ mí lọ. ẹ má jọ rí báyìí o kò bọ́ lọ rí báyìí o kò bọ́ lọ rí báyìí o. bàbá bò ní. ẹ má wọ̀. kòkòrò ẹ pọ̀ ká dá fún ẹ. ẹ wá gbọ́ kò sí àjẹyó kò dẹ̀ sí àjẹbì. ìfataranu ló ṣe kókó ṣé wàá lóúnjẹ tẹ̀ ń jẹ ẹ ṣe pààrà ṣẹ́ èmi mo sọ bẹ́ẹ̀ fún yín. wọ́n lọ sí i. ikú gbàgbé àrùn gbàgbé. agídí inú ẹ̀ lọ́fà. ẹ ẹ lè ṣe ebi ọ̀pọ̀ kí ló dé kó o fẹ́ o. ẹ wo agídúró. ẹ ń bọ̀ náà. ṣé ẹ̀yin ẹrú tẹ ẹ jẹ́ kò jẹ́ kẹ́ ẹ lójú àbí kí làákà yẹ yín sọnù láti mọ̀ ẹ̀yàn kí ẹ já wọn lọ́rẹ́ méjì méjì. ọ̀yà ọ̀yà lọ́pọ̀ bá a gbọ́ kí ló ṣẹlẹ̀. bàbá kí ẹ ṣẹjú àwọn kinní burúkú yìí àkàtà ìfilẹ́kọ̀ọ́ wọn ni tó bá jẹ́ pàkọ́ lásán tá a máa gbé fún ẹ tẹ́lẹ̀ ni ó ti mọ́ rẹ̀ ńlẹ̀ kan sí ni n mo ṣe gbága àjàkọ́ fún báyìí ọ̀tá gbogbo ẹ̀ ń padà nùnà èyí kìíní burúkú yìí. sákùnrin náà ń yàn wọ agídínú rẹ ló mú ọ lẹ́rù. sáré wọ́n ìwà ọmọ ní mọ́ ah, máa máa fẹ́ rú ilé mi lóúnjẹ máa jẹ́ kíkùn wọn yó kí wọ́n lè rí sẹ́sẹ́ fún mi dáadáa wọ́n ti kọ́ ọlọ́ọ̀jẹun àgùntàn tó bá lòun ò jẹ èrí mọ́ igi ní ọ̀jẹ̀ ẹ wò ó látòní ẹ má fún lóúnjẹ gidi mọ́. ọ̀dọ̀ àbáwọn. tó bá ti di láàárọ̀ ẹ máa fún ní eérú jẹ tó bá ti di lọ́sàn-án ẹ fún ní pákí tútù tó bá di lálẹ́ ẹ fún léèrí jẹ inú rẹ̀ ó dì kandi ìwọ náà dandan yìí. ọ̀dà kò burú òtí ìyá àti ń mọ̀ mu ọ òjò ẹ̀sìn yẹn ránṣẹ̀ṣẹ̀ sú ni ọjọ́ ẹlẹ́yà rẹ̀ kọ̀la. lóògùn ọ̀fẹ́ o ọgbọ́n tí baba ló ti kọ́ jẹ́ yálàyàyà èmi mo bẹ́ẹ̀ fún Bọ́lá dalẹ̀. mà dòrò o ẹ̀sìn dẹ́nu àbúrò mi ẹ̀dá lẹ́gbọ̀dọ̀ àwọn ọlọ́mọ se ṣiṣẹ́ ṣiṣẹ́ ẹ̀dá o so ṣòwòṣòwò ẹ̀jẹ̀ ó jèrè ẹ̀ndí ọlọ́run ti yọ ẹyẹwò ẹ̀ láwọ̀ kò mú wọ́n ẹ̀ṣẹ́ ẹ máa ṣe lọ bóyá iná ò ní kú. ṣe rẹ ẹ̀gbọ́n mi àlàdé. èmi ò ní rọgbọ ẹkún tèmi. ẹ ò kó ẹ má jọ lọ ẹ má jọ lọ ẹ má jọ lọ. ẹ farabalẹ̀ ẹ̀yin èèyàn ẹ farabalẹ̀ kálẹ̀ rídìí ọ̀rọ̀ ọmọdé tó bá farabalẹ̀ báyìí ò ní jorí ẹja àgbà tó bá farabalẹ̀ ní rí mú egún àtẹ̀wé àtàgbà tó bá farabalẹ̀ ní rí àti sùn akán aláìdáni. ẹ ṣeun o ẹ̀yin olóye ẹ ṣe gbogbo ẹ̀yin tẹ́ gbọ́ tẹ́ wá ọlọ́run mà ní jẹ́ ká sìnkú àní ọ̀fọ̀ ìbànújẹ́ ò ní wọlé ẹnìkọ̀ọ̀kan wa bọ́rọ̀ náà ṣe jẹ́ ńjọ́ náà. ẹ̀gbọ́n mi a ní ká sì jọ jẹun yìí ká jẹun yìí náà. ọ̀rọ̀ oúnjẹ kọ́ iṣẹ́ aláwọn tá a gbéṣẹ́ fún òun yìí ò ṣiṣẹ́ yìí ṣẹ́ ah, bí mo sì ti wí fún yín pé. Ah, bábọ̀ kọ mi. àyọ̀yọ̀ o ah, ṣeun. ẹ ti ń jẹ aláìsí ìròmì ìṣọwọ́ rẹ. àbọ̀ <laughs> wá bẹ̀ lẹ́ẹ̀kọ̀ọ̀kan mo ti fi ètò owó tá a fún wọn ti wà lẹ́ẹ̀ ẹ wò ọyá mo fọwọ́ kan jọ jẹ. ọ̀dà mi ò jẹ. ọ̀dà olórí. ṣoògùn sínú oúnjẹ yìí bẹ́ẹ̀ bá gbà mí gbà mí tí ò bá dá yín lójú ẹ̀jẹ̀ agbèfẹ́ wúrẹ́. bẹ́ẹ̀ ni. arákùnrin ọ̀dà nítorí ká bẹ̀rù ẹ̀ṣẹ̀ kí ni tó fi dá ọ lójú pé májèlé ń bẹ nínú oúnjẹ ọ̀hún tòótọ́. ẹ ṣeun bàbá bí ìyàwó mi ti ta mí lólobó pé tó májèlé ń bẹ nínú oúnjẹ yìí ẹ̀gbọ́n mi ti fi májèlé sí omo ni àá n ò kọ́kọ́ gbàgbọ́ mo wá palẹ̀ oúnjẹ náà mo gbé e fún ajá tí mò ń sìn láàrin ìṣẹ́jú àyá ajá ìtọ́jà ajá jẹun tán ló fọ̀ kìtì lókun mo ní à ah, ọ̀yẹ̀ kú ikú lọ́yẹ̀ lórí mi báyìí. tá a fi mọ̀ ní pé dájúdájú májèlé ń bẹ mí. ajá òun sì kú. ó kú fínfín. dájúdájú oògùn tó pajá ó lè pa èèyàn. ẹ̀yin èèyàn kọ́ ìbí ẹ ṣé mo dúpẹ́ ẹ ṣeun. àpọ́nlé làkọ́ àpọ́nlé là ń pàkọ́ àdá òtútù kan ò lè pa erin ẹ ṣe láyé ìgbà náà tí àwọn àgbà ṣòfin pé kí ẹ̀gbọ́n ojogun àbúrò tó bá kú tàbí bó bá ṣe pé ẹ̀gbọ́n lọ́kọ́ kú kábúrò ojogun rẹ̀ wọ́n rí ọmọ ńlẹ̀ pé ó tọ́ sí wọn ṣùgbọ́n wọ́n ń fẹ́ kí gbogbo mọ̀jèsí kí wọ́n mọ̀ bá a ṣe ṣiṣẹ́ owó kí àwọn ọmọ kéékèèké ọmọ mọ̀ sùnrùn àsùnbẹ́gbà ń gbèrí kí kálukú wọn mọ̀mọ́ ṣàtẹ̀tẹ̀rẹ̀ nítorí pé bàbá wọn ní kí gbogbo ọmọ wẹrẹ́ ó lè máa ṣiṣẹ́ takuntakun káwọn ọmọjèsí ó lè máa jára mówó àtìlà pàápàá káwọn ìpẹ́ẹ̀rẹ̀ ọ̀dẹ̀ kí wọ́n lè mọ̀ pé ìyàlá akọ́ jẹ ká tó jẹ̀kọ̀ ọ̀yá bẹ́ẹ̀yàn bá kọ̀ tó lòun ò ṣiṣẹ́ tó múṣẹ́ jẹ òun tọ́hún ò lè múṣẹ́ jẹ bójú ọ̀bá rí pípọ́n ná tí ò sì rí yànrànyànràn òrùn ojú ọ̀hún ò lè rí yẹndẹyẹndẹ bíi idẹ ńlá àwọn àgbààgbà rò nígbà náà gbogbo ń tààrò náà lọ yàtọ̀ yìí ìṣòro ti apádídà àti lájá àìmọye èèyàn ni ó ti sẹ̀mí nù nítorí kí wọ́n lè jogún kẹ́gbọ́n lè jogún àbúrò tàbí àbúrò lè jogún ẹ̀gbọ́n ṣùgbọ́n ọlọ́run ló kúkú mọ tẹ́nìkan ò ojú la rò pé ti kú ọgbà wá àfi bí ṣe ń bọ́ ní ẹsẹ̀ ẹ yọ ṣùgbọ́n ní èrò tèmi ibà ẹ má jẹ́ kí àbúrò jogún ẹ̀gbọ́n ẹ̀ tàbí káàgbọ́n jogún àbúrò mọ́ bóyá gbogbo kú tí kálukú ń kú mọ̀jèsí tẹ́nìkan wàá darúgbó mọ́ ọ dá lérí pé lágbájá ń tó ní kó lè jẹ́ tẹ́ni bẹ́ẹ̀ bá wò sùnsùn tí àbúrò rí pé ẹ̀gbọ́n òun ló lọ yọ máa rò pé kó tó kú kó tó fi bẹ̀ẹ́ lẹ̀ àgbẹ̀ ó ti kàn ún ó lè wá ti kú ẹ̀gbọ́n nígbà tá à sì jẹ́ kí mọ̀jèsí ó débi dúkìá bàbá rẹ̀ nínú wọn mọ̀ dùn àsìmọ́sẹ̀lẹ̀ náà kó jẹ́ pé àbúrò lọ́lọ́run kọ̀ọ̀kan tètè fún búrùjí ó di kẹ́gbọ́n mọ́ wá ṣubú ẹ̀ ó ṣeé ṣe kó jẹ́ pé n ti mú kú ẹrẹ ó wọ́pọ̀ lóde òní nu ẹ jẹ́ kí ọmọ ọmọ jogún bàbá àbí ọmọ tó bá yọ máa lè tó bá rí i pé bàbá òun ló lọ kọ́ wá ti kú rẹ̀ káwò kò tiẹ̀ pọ̀ ẹ̀jẹ̀ ò rí bẹ́ẹ̀ èmi olúyọ̀lé mo fòlùlù ní gbogbo ilẹ̀ ìbàdàn láti wákàtí ìlọ àbá mi dòfin òfin ọ̀hún dàṣẹ kọ́ mọ́ ṣe bẹ́ẹ̀ ojú ni ò ti aládé o. ṣé ó yẹ kí ẹ̀gbọ́n máa jogún àbúrò àbọ̀ yẹ kí bàbá máa jogún ọmọ. aládé nìkan kọ́ èyí tá a rí là ń wí àìmọye irú ẹ̀ tó ti ṣẹlẹ̀ lóko bòmíì gbogbo. a gbọ́ ọ̀rọ̀ yín bàbá kí ni ìdájọ́ ẹni ó gbìmọ̀ láti pọmọ yẹ. tó àdúpẹ́ tí ọlọ́run ò fún un ṣe bolúwọ bá bá fún un ṣe ní táwọn ìka àmọ́ wí òun náà jìyà ẹlẹ́ṣẹ̀ ni kò ní lọ láì jìyà ẹ̀kọ́ bá ń tọ́jú ẹ̀ sínú túbú kí wọ́n wá ata gbígbẹ kí wọ́n dà á yàrá ọ̀hún kí wọ́n dáná sí i ah. tí ọba tètè kú. Ah. Ah. ẹ jọ ẹ kíni lẹ́yìn èyí bàbá gbúrò ogun lé òkèrè wọn ó ju àlàdé sí i. kábí ẹ dákun ẹ jọ bọ bẹ̀wọ̀n. mo kí ọ dáadáa mo kí ọ mo sì kí òyìnbó náà mo tún wá tún ọ kí pé ó wù ọmọ Yorùbá tó dáa ìtàn rẹ ò sì ní tán nílẹ̀ yorùbá ó soríire ọ̀kadì sórí sọ fún èbó pé ẹni tó ń lù yá lù ló mọ̀ pa rẹ̀ gbámú ẹni tí ń sánmele ló mọ àṣírí awọ njọba mo fẹ́ràn àlejò nílùú ìjàyè mo fẹ́ ká pọ̀ sí dáadáa kálejò ọ̀ wá kájọ máa gbá yùmùyùmù. agbára adéré a sì bára òde ṣe ṣùgbọ́n bí èèyàn kan bá rò fún un gbọ́n mo ti pa kékeré kí abẹ́yìn funfun nẹ́nẹ́ mo pàgbàlagbà á bì lọ gbàdà mo pẹ̀sẹ̀ ọ̀yọ́ mo sọ ma jí ó kẹ́rin kése mo pa kéré mo pa kéré mo pọ̀ tẹ̀tẹ̀ bú ọlọ́sẹ̀ òpọ̀wọ́ la mo pa ọ̀tà pẹlẹbẹ tí mo bá ṣẹ́gun pàpà yẹn gan pọ̀ jagun jagun jagun jagun sọ pé ti kí ìfẹ́ wà kí ẹ̀pọ̀ wà lẹ́bẹ̀ wà pé mo fara mọ́. mo gbà yín tọwọ́ bẹsẹ̀ tí ò bá ti ní bàjẹ́ nú. madam he says he has no problem with us if only we are here to introduce Christianity and for peace to reign in HIA, that evil wise is not going to find a phony with us. Uh, well, God in the Bible, He tells us to seek peace and security. And also, it's a commandment from Jesus to love your neighbour as yourself. Hmm? Kí ló nínú ìwé mímọ́ ọlọ́run tún wá kọ wípé ká fẹ́ràn ọmọlàkejì wa gẹ́gẹ́ bí ara wa. mo wá ṣẹ̀ṣẹ̀ rí nítorí pé tí ìrìnàṣẹ́ yín ọ̀bá dá tẹ́lẹ̀ ń wò jẹ́ kẹ́ ẹ jókòó torí pé nǹkan àlàáfíà lẹ bá wa ẹ sì inú mi dùn sí inú mi dùn sí mo gbà yín tọwọ́ tẹ̀sí. ẹ ṣeun bàbá madam he said we mostly welcome that he has accepted us. thank you. ọ̀gá rí ẹ̀yin ọ̀yàtọ̀ tó ìdílé ìlú èbó. bàbá à ń jẹ́ o. lóun tó pamọ́ sí ẹyin dáadáa. bẹ́ẹ̀ ni. ẹ fún àwọn ẹṣin lóúnjẹ dáadáa ẹ má jẹ nǹkan kan ṣe wọn o. a sì bẹ́ẹ̀ sísọ. ṣé ẹ bẹ̀ wípé ọ̀nà tó bá jìn ẹṣin ní í ṣèkásẹ̀ bébí bá sì pa wọn wọn ò ní í sáré dáadáa. kò sí wọn bẹ̀ náà. ẹ gbọ́ ẹ má jẹ́ kẹ́sìn ó kú sí lọ́dọ̀ o ẹ gbọ́. a ṣe bẹ́ẹ̀ sí ẹ̀ka rẹ̀ ló gbọ́ fẹ́ẹ́ ní gbogbo káàdì. ẹ kúṣẹ́ o. ẹ ǹlẹ́ o yá wa. bẹ́ẹ̀ bá ti fún àwọn ẹṣin lóúnjẹ tán kẹ́ ẹ bá mi ṣe èyí lẹ́ṣọ̀ torí òun ni mo fẹ́ gbé jáde. a ó sì bẹ́ẹ̀ ti sọ. bẹ́ẹ̀ bá wá jíṣẹ́ tí mo rán yín tán èmi náà gbóúnjẹ kan sí gbọ̀ndẹ̀ kẹ́yìn méjèèjì ò lọ gbé kẹjọ jẹ. a dúpẹ́ o. ọpẹ́. oúnjẹ alẹ́ yìí oúnjẹ alẹ́ bíi ti bò nígbà tí yìí sàmàlí olóúnjẹ yà ó rí oúnjẹ tí yàwá fún àárọ̀ lẹ́hùn tá a jọ jẹun kankan kan báyìí ni kùn mí le. ó ga o wo irú ènìyàn tó ní ìwà tàtà báyìí kí ló dé tí olúwa ò fún ní ọmọ kí ló ṣalákàn tí ò lórí kí ló ṣọ̀pọ̀lọ́ tí ò nírò kí lẹ́dí òkòkò ṣe tí kò léyìn kí ló dé téèyàn ò rí tèbó tiẹ̀ kí ló ṣàdán tó dorí kodò tó ń wòṣẹ́ ẹyẹ ẹ̀bọ kí ló rú tó fi léyìn lẹ́nu. síbẹ̀ ni tó lórí ò ní fìlà àwọn tí a ní fìlà náà lórí tó wá rẹni tó ní fìlà tó lórí gbogbo ohun òróde gidide lọ kí lọ sọ fàfà tí ń fìdí gòkè ẹbọ kí lalágẹmọrú ti fi ń gbaṣọ aláṣọ kí ló dé tẹ́lá lẹ̀kẹ̀ tí ò lójú àtòkùnbọ̀ akíríboto náà lójú awẹ́ ẹ̀sìn lè sáré kọ̀wá kú wo bí ìgbálọ̀ dì ìgbé ó níwèé méjì lórí sanransanran ìdùmàrè ṣètò kádàrá ọba òfin ẹnì kọ̀ọ̀kan síbi tá a bá mọ̀ dé kádàrá kedere báyìí làbá máa rí lẹ́hun ni tí ń ṣe ni àìmọ̀nà èrò níjọ́ sọnù lájò kó sàókè ọ́ dàkún dábọ̀ kó bá ní sí lálábíàmọ́ ni. àṣẹ. Hmm. ẹ ṣoríire. àṣẹ. ẹ rí i pé inú mi dùn yàtọ̀. àwa náà wò bẹ́ẹ̀. kò sí sóhun méjì tó jẹ́ kí inú mi ó dùn ògo tóró ti gbógun dèlú jankan-jankan pẹ̀kítà bá pàdé ń bẹ̀ ń wo ní ní èèyàn láàfin sọ̀fẹ́ jẹ ṣé ẹ rí mo ṣáàdùn mi ẹ má jẹ́ ó ṣiṣẹ́ tó le rárá gbàngbẹ́ mi. yàmbá mo ṣàdínwó. ó olúwa mi. ìrókò. balẹ̀ mi. ẹ má jẹ́ ó ṣiṣẹ́ tó lè rá o gbọ́dọ̀ gbégbá débi tí ọgbà gbọ̀n torí pé oyún ti dúró sí la. Ah! elédùá ọmọ ṣéwú ah! ah! o ọmọ ṣéwú o bàbá bàbá bàbá o lóde. ogunmọ́lá ni bàbá ibi tí a ti ń fún lóúnjẹ ó dá gbogbo bẹ̀rù yánnayànna ni àwọn mẹ́ta la dá lọ́nà mọ́lẹ̀ báyìí kó tó di pé mi sáré bọ̀ pé kí n wá sọ fún yín. ǹjẹ́ ṣe bí bóyá àwọn ìsọ̀kan ìyàwó ilé tí wọ́n wá kógun wa ṣé ọkùnrin tá a mú náà ni. òun náà ni ìwà yóò yí padà ń le sí mi. fúnra retareta ní ìgbéra ẹ̀ ṣépè tí wọ́n bá ní sórí ire alóhùn òrìrè ògùn tá a bọ̀ lọ́la ẹ lọ tú ajá kájọ́ sí ẹ lọ ẹ gbọ́ ògùn mọ́lá gan ni wọ́n fi bọ̀ wọ́n la torí àbògún lóru ọ̀gbọ́dọ̀ sánsọ àbòsà abẹ wọn ọ̀gbọ́dọ̀ wọ ṣòkòtò. bàbá o ó gọ fẹ bàbá ó dábàá. gbà lọ́wọ́ mi ẹ lọ dúró tì lọ́rùn ẹ dúró tì í ọ̀dà ẹ má sùn mọ́ ẹ má fọwọ́ kan o. bàbá ẹ bọ́ ọ̀dà ká dúró tì í. sápò sápò sápò ọdọọdún ni sápò rúwèé abíyáyá abíyáyá abíyáyá ọdún lọ́dún ni abíyáyá sàádọ́ta àìbálẹ̀ ayò láìkún ilé ayò kún dùdùdù ilé ìsún ògbọ́mọ ọ̀ṣun tẹ̀ǹgẹ̀sẹ̀ olóyàáyùn abọmọ wẹ̀rẹ̀ ńlẹ̀ kùndùkùndù wọ́n ní kíkún ní tilé kan wùdùwùdù níta wùjọ èrùn bóyá o èròyún èròbọ̀ ẹ wá darí ọmọ wa òdídí lọ́tún òdídí lọ́sì òdìmọ́dìmọ́lẹ̀ ìgbà òdídí méjì ńlá wa dọ́lọ́mọ ó pé ẹ wọlé ayò o ẹ wọ ọmọ o ẹ wá wọlé ayò ẹ wọ ọmọ àìbálẹ̀ ayò àìkún ẹ wá wọlé ayò ẹ wọ ọmọ. ìyá wa ẹ mọ wọlé. wo arákùnrin ṣé ó sì dá ọ lójú pé gbogbo nǹkan tó ń ṣe yìí yóò bá mi lára mu. Ah, ẹ mọ̀ sí èméjì ẹranko tó bá sì èméjì lọ́dẹ pa bá a ti fẹ́ orí bẹ́ẹ̀ ni ó rí lágbára lọ àwọn ìyá mi láàánú àbẹ̀ní onílé ọlọmọ abọjá òdùn gbọrọ ìyá mi tí ìfọjá òdùn pọmọ tiẹ tí ìfẹsẹ̀ Ha, à òun lé òjò rí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni ó rí bẹ́ẹ̀ ni wúrẹkè bẹ́ẹ̀ làgùntàn fọ yóò rí bẹ́ẹ̀ ni agẹmọ tẹrẹ kan rí yóò fàṣẹ sí òjò rí bẹ́ẹ̀. Ògúnmọ́lá tó bá fi lè rí bẹ́ẹ̀ tí mo fi dọlọ́mọ láyé èmi náà wà jọ ọ lójú ètìtì bàbá ajé ọlọ́run ògùn kan bàbá àlẹ̀kẹ̀ àkọ́ òkú tán ohun ọ̀rọ̀ nífẹ̀ẹ́ yóò kéré nínú nǹkan tí màá ṣe fún ọ a jẹ́ pé èmi náà ò dúpẹ́ n ó tún kóbi fáwọn òmí lẹ̀ bẹ́ẹ̀ sì fẹ́ orí náà ní orí ọba ilé arọ yóò jẹ́ ká rọ òwúrọ̀ mọ́. àṣẹ o kí tèmi ó mọ̀ gbé o. òrìṣà ìlàwẹ̀ tó kọ́ mú kẹ̀kẹ́ lọ́wọ́ tèmi náà fi tẹ̀pá òjé yóò jẹ́ kó ṣẹ bẹ́ẹ̀. ògùn lápọ̀lọ́lá ẹ lọ tú ajá lẹ̀ ká ló é lọ ẹ gbọ́ ògùn mọ́lá gan-an ni mo fi bọ̀ lẹ́ o ẹ kú iṣẹ́ ọ̀rẹ́ mi mọ́ bínú jẹ́ àlọ́ ẹ kú iṣẹ́ o ẹ pẹ̀lẹ́ o ẹ lọ yá o ẹ máa ra yá wa ẹ lẹ́yìn. kó gèlè yín fún ẹni. Ah, rárá o wọn jẹ́ kí wọ́n mẹni tí ń bẹ nú ẹ̀ kú o àti pé o tún lè pàdé àwọn míì lọ́nà kí wọ́n má bàa fura sí ọ. kò tọ́mọ̀ mi ẹ wá ṣe òun dúpẹ́ o ògbógbè àfọ̀n wà gbókó tó wọ̀ àròkí rẹ̀ lu tẹ̀ kó mọ̀ sọ o agbóyè agbóhùn ọmọ. àṣẹ ó dáa o èmi náà fẹlẹ dùn àsìn o á tún mọ ríra o. ẹ ṣe o. gbogbo wọn rà o ẹ̀ẹ́dẹ́gbò kẹrin lójú ogun ọwọ́ kẹ̀ǹbẹ̀ rédí ìjà ó ṣe bí eré ogun mọ́lá ṣe bí eré Òdìbàṣọ̀run ó ṣe bí eré ogun mọ́lá ṣe bí eré. ṣe bí eré òbí bá ṣọ̀rọ̀ ó ṣe bí eré ògùn mọ́ra ṣe bí mi lọ́dún ọ̀gùn mo wọ kẹ̀ǹbẹ̀rẹ̀ bí ìjà mo ṣe bí eré ogun mọ́lá ṣe bí eré òbí bá ṣọ̀rọ̀ mo ṣe bí eré ogun mọ́lá ṣe bí eré.